Hear me 吧。 ògo rẹ̀ ga o èmi yóò máa yìn á olúwa mi o n ó po kìkì oore rẹ̀ èmi yóò máa yìn á olúwa n ó máa gbógo ga o èmi yóò máa yìn á olúwa mi o wọ́n po kìkì oore rẹ̀ ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run ògo ni fún olódùmarè ọba ńlá tí ṣòun ńlá alátìlẹ́yìn wa agbára wa ipá wa àṣà wa ìgbéró wa ìpèsè wa ìrànlọ́wọ́ wa ààbò wa ojúrere wa ìgbèníjà wa ohun gbogbo nínú ohun gbogbo fún wa lọ́nà gbogbo àdá ògo padà sọ́dọ̀ ẹni tó ní í láti ọ̀sẹ̀ kìíní nínú ọdún yìí ọlọ́run tó yọ wá nínú ewu gbogbo nínú ewu rírí nínú ewu àìrí ọlọ́run tó jẹ́ ìmìnì fún wa tó sì tún mú wa rí ọ̀sẹ̀ tó gbẹ̀yìn nínú ọdún 2020 ọlọ́run tó mú ayé mi àti ẹ̀yin tó ń gbọ́ mi wà ní àlàáfíà mo dá ògo padà sọ́dọ̀ rẹ̀ lórúkọ jésù kristi ti násárẹ́tì ni mo gbàdúà ìrànlọ́wọ́ àti ojú rere ọlọ́run kò ní dáwọ́ dúró nínú ayé rẹ mo wá gbàdúà ní orúkọ jésù mo béèrè fún àánú ńlá àánú ọlọ́run àánú àánú tí ò lẹ́gbẹ́ eléyìí tí ó fi rin ìrìn àjò oṣù yìí parí ìrìn àjò ọ̀sẹ̀ yìí parí ìrìn àjò ọdún yìí parí tó ò ní fara pa táyé ò ní sá ọ lọ́gbẹ́ tó kó ìbànújẹ́ ayé ò ní bá ọ àánú ńlá ọlọ́run lórúkọ jésù olùgbàlà ẹ̀mí mímọ́ kó ṣàánú fún ọ ilẹ̀kùn àánú rẹ̀ kó ṣí fún ọ lọ́nà gbogbo níhà gbogbo níwájú rẹ lẹ́yìn rẹ ní gbogbo àdáwọ́lé rẹ lórí ọmọ lórí ohun rere gbogbo tí ọkàn rẹ ń fẹ́ ilẹ̀kùn àánú fún àṣeyọrí ohun rere ó yá kó ṣí fún ọ ilẹ̀kùn àánú jehova kó ṣí fún ọ agbára ọlọ́run ni mo béèrè agbára ńlá rẹ̀ agbára ńlá rẹ̀ agbára tó fi la ọdún já ó yá gba agbára ọlọ́run gba agbára ọlọ́run lórúkọ jésù bí o ti ń jáde lọ lónìí lórúkọ jésù ìjáde rẹ kò ní mú àbámọ̀ lọ́wọ́ ìjáde rẹ kò ní mú ewu lọ́wọ́ ìjáde rẹ kò ní mú ibi lọ́wọ́ lórúkọ jésù olùgbàlà ni mo gbàdúrà fún ọ bí o ti ń jáde lọ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí ò ní kàgbákò ojú olúwa kó mọ́lẹ̀ sí ọ lára ojú olúwa kó mọ́lẹ̀ sí ọ lára kó sọ̀nà rẹ ní rere kó mú àlàáfíà rẹ pọ̀ sí i agbára ọlọ́run tí ò lódiwọ̀n lórúkọ jésù olùgbàlà kó ṣe àtìlẹ́yìn rẹ nínú ọ̀sẹ̀ yìí ọjọ́ tó kù nínú oṣù yìí ọjọ́ tó kù nínú ọdún yìí ọjọ́ tó kù nínú ọ̀sẹ̀ yìí tí ọ̀sẹ̀ yìí ó fi parí agbára ńlá ọlọ́run ìwà láàyè ọlọ́run kó ṣe àtìlẹ́yìn rẹ ojú rí ò rí ibi ò rí ìbànújẹ́ ò jẹ ìkorò lórúkọ jésù olùgbàlà gbogbo àwọn rere gbogbo tí ọkàn rẹ ń fẹ́ lórúkọ jésù ọlọ́run kò tì ọ́ lẹ́yìn agbára ńlá rẹ kò tì ọ́ lẹ́yìn agbára ńlá rẹ kò tì ọ́ lẹ́yìn kó gba ire ayọ̀ rẹ fún ọ ire ayọ̀ rẹ kó tì ọ́ lọ́wọ́ lórúkọ jésù ìyanu òpin ọdún ó yá gbà á ìyanu òpin ọdún ó yá gbà á gbogbo ibi tí ẹsẹ̀ rẹ bá tẹ̀ kó ráàánú gbà lórúkọ jésù kó ráàánú gbà kan fìrè wá orí kan fìrè wá orí kan fìrè wá orí kan fìrè wá orí ò ní pínú òpin ọdún o ìbànújẹ́ òpin ọdún kò ní jẹ́ tiẹ̀ lórúkọ jésù ò ní jẹ nínú ìkorò òpin ọdún wàá rí ìrànlọ́wọ́ olódùmarè wàá rí ìrànlọ́wọ́ ọba ọ̀run wàá rí ìrànlọ́wọ́ fún ìgbédìde ìrànlọ́wọ́ fún ààbò ìrànlọ́wọ́ fún ìpèsè onísáàmù wípé èmi ó gbé ojú mi sí orí òkè wọn ni níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá lórúkọ jésù wàá rí ìrànlọ́wọ́ rẹ̀ bí o ti ń jáde lọ lọ́sẹ̀ yìí ìrànlọ́wọ́ ọlọ́run kó dìde sí ọ gbogbo ẹ̀tọ́ rẹ kó gbà ọ lọ́wọ́ ọkàn rẹ yóò balẹ̀ ọkàn rẹ yóò balẹ̀ ọlọ́run ayọ̀ babalọ́lá yóò fi ọkàn rẹ balẹ̀ lórúkọ jésù ọkàn rẹ yóò balẹ̀ gbogbo ọwọ́ tí ọ̀tá bá gbé láti fi jẹ ọ́ níyà láti fi dá ọ lóró láti fi jẹ ọ́ níyà lórúkọ Jésù ọwọ́ náà kó gbẹ dànù ọwọ́ apánilójú lọ́nà rẹ kó gbẹ dànù ọwọ́ ajẹniníyà kó gbẹ dànù ọwọ́ ajánilógun kó gbẹ dànù gbogbo ọwọ́ ayé kó gbẹ dànù gbogbo ọwọ́ àṣetì kó gbẹ dànù gbogbo ọwọ́ òkùnkùn kó gbẹ dànù gbogbo ọwọ́ àjòjì tó ṣiṣẹ́ ìkorò lórúkọ Jésù ọwọ́ náà kó gbẹ dànù ah lórúkọ jésù olùgbàlà ni mo gbàdúrà agbára tó fi wọnú ọdún tuntun agbára ńlá ọlọ́run tó fi ní farapa tí ìbànújẹ́ lábẹ́ bó ti wù kó kéré tó tí ò ní pẹ̀lú rẹ wọnú ọdún tuntun agbára ńlá agbára ńlá tí ó mú ọ wọnú ọdún tó ń wò níwájú yìí pẹ̀lú ayọ̀ àti àlàáfíà ó yá gba agbára náà gba agbára náà ọdún 2021 ayọ̀ ló fi wọ̀ ọ́ ọdún 2021 ìdùnnú ló fi wọ̀ ọ́ ọdún 2021 ire rẹ yóò pọ̀ sí lórúkọ Jésù wàá wọ ọdún náà nínú ayọ̀ àti àlàáfíà àlàáfíà ló sì fi la ọdún náà jà ojú rere yóò jẹ́ tiẹ̀ nínú ọdún náà àánú Ọlọ́run yóò yí ọ ààbò ọlọ́run yóò jẹ́ tiẹ̀ nínú ọdún náà àtìlẹ́yìn ọlọ́run yóò jẹ́ tiẹ̀ nínú ọdún náà nínú ọdún twenty twenty one lórúkọ jésù ò ní pò rírí ẹkún ọdún náà ti ń kanlẹ̀kùn ó ti súnmọ́ wa bó o ti ń wọ́dún náà níwájú rẹ lórúkọ jésù kò ìbànújẹ́ ò ní bá ọ ayọ̀ la fi wọnú ọdún náà ayọ̀ la fi lu ọdún náà ire ọlọ́run yóò jẹ́ tiwa ìbùkún ọlọ́run yóò jẹ́ tiwa ìgbéga ọlọ́run yóò jẹ́ tiwa àtìlẹ́yìn ọlọ́run yóò jẹ́ tiwa ìgbéníjẹ ọlọ́run yóò jẹ́ tiwa nínú ọdún náà wò ní sọmọnù nínú ọdún náà wò ní sọkọnù nínú ọdún náà wò ní sayanù nínú ọdún náà àtẹ̀mí àti ìwọ olóore wa lórúkọ jésù olùgbàlà ayé ò fi dá wa lóró gbogbo àwọn olùrànlọ́wọ́ wa wọn ò rí ìrànlọ́wọ́ ọlọ́run wọn ò rí àánú gbà lórúkọ jésù olùgbàlà mo wí òpin nǹkan ó sàn ju ìbẹ̀rẹ̀ rẹ̀ lọ ọjọ́ tó àwọn ọjọ́ tó gbẹ̀yìn nínú ọdún yìí yóò san fún rere kò ní san fún ìbànújẹ́ ògo ni fún ọlọ́run wa ògo ni fún ọlọ́run wa ẹ̀yin ará mo bẹ̀ yín o ọjọ́ tó kù nínú ọdún yìí jọ̀ọ́ mọ̀ sọ rere sí ayé rẹ gbogbo àwọn nǹkan tó fẹ́ mọ̀ bá ọlọ́run sọ tó fẹ́ kó bọ́ ọwọ́ ní ọdún tuntun mọ̀ bá ọlọ́run sọ. So àwọn àìsàn ni ìjákulẹ̀ ni àmúbọ́ ni gbogbo àwọn ogun tó dá odó sójú kan tó ò fẹ́ mọ́ nínú ayé rẹ̀ máa bá ọlọ́run sọ máa sọ fún ọlọ́run ọlọ́run kan báyìí mi ò fẹ́ mi ò fẹ́ àwọn rere rere ni kò jẹ́ kó máa jáde lẹ́nu rẹ̀ báyìí kó máa béèrè àwọn tó fẹ́ àwọn tó fẹ́ ò ní kó máa sọ fún ọlọ́run rí wípé ní gbogbo ìgbà àti ní gbogbo àkókò pàápàá jùlọ àwọn ọjọ́ tó kù yìí ọjọ́ monday tó gbẹ̀yìn nínú ọdún yìí tuesday tó gbẹ̀yìn nínú ọdún yìí wednesday tó gbẹ̀yìn nínú ọdún yìí thursday tó gbẹ̀yìn gbẹ̀yìn inú ọdún yìí kó fi bá ọlọ́run sọ̀rọ̀ kó fi wá ojú olúwa kó dẹ̀ rí wípé o wà nínú àwẹ̀ àtàdúà kó fi ru gbogbo ẹrù ogun rẹ tó fẹ́ kó bọ́ wọnú ọdún tuntun kó fi rù dànù kúrò nínú ayé rẹ nínú ilé rẹ nínú ìgbéyàwó rẹ lórúkọ jésù ojú olúwa yóò mọ́lẹ̀ sí ọ lára ọlọ́run yóò sì tì ọ lẹ́yìn ọlọ́run yóò jẹ́wọ́ agbára rẹ ọlọ́run yóò gbọ́ àdúrà rẹ ò wí lásán ibi ò ní bá ọ ò ní jẹ́ kóró ayé ọlọ́run kò ní fa ayé rẹ sílẹ̀ lẹ́ẹ̀kan sí mo wí bó ti ń jáde lọ lọ́sẹ̀ yìí ojú rere ọlọ́run kó ọlọ́run kò ní fi ọ́ sílẹ̀ àánú ọlọ́run kò ní dágbére fún ọ gbogbo ibi tó o bá tẹ àánú ọlọ́run yóò yí ọ ká ògo ni fún ọlọ́run wa ògo ni fún ọlọ́run wa bí a ti ń yayọ̀ ọdún lọ́wọ́ ẹ̀mọ́jà gbàgbé yìí pé dídé jésù ó ṣe kíni ó súnmọ́ tòsí dídé jésù ó súnmọ́ yóò dé lọ́jọ́ kan o yóò dé lọ́jọ́ kan ìwọ náà bí a ti ń sọ ní gbogbo ìgbà àsọtẹ́lẹ̀ kan tó kù tí àwa àyànfẹ́ ń retí nínú ayé òun náà ní ìgbàsókè gbogbo àwọn tó rọ̀ mọ́ nígbà tí ó bá dé àwọn nǹkan báyìí yóò mọ̀ ṣẹlẹ̀ gbogbo rẹ̀ ló ti ṣẹlẹ̀ tán so n ta dẹ̀ ń retí báyìí náà ní ìpè àyànfẹ́ lórúkọ Jésù ohunkóhun tó lè mú etí èmi àti ẹdi sí ìpè náà lórúkọ Jésù a ò ní dáwọ́lé tá a bá rí èyíkéyìí tá a ti fọwọ́lé eléyìí tó fọwọ́lé wa àmín bá mi fi àdúrà ránṣẹ́ sí gbogbo àwọn olólùfẹ́ rẹ pátá bí o ti ń ṣe yóò máa dára fún ọ sí ni jésù olúwa wa.